¡Pero! ọlọ́run gbé kalẹ̀ fúnra rẹ̀ pẹ̀lú ọwọ́ agbára ẹ̀mí mọ́ láti tú àwọn òǹdè sílẹ̀ láti fún aláàárẹ̀ nísinmi Christ Apostolic Church agbára ọlọ́run ní gbani tí headquarter wà ní thirty five to thirty seven ẹgbẹ́dá akówójọ bakery bus stop ẹgbẹ́dá nílùú èkó bí àwọn ìsìn wa ti lọ níwọ̀n yìí níjọ́ Wednesday ní ìpàdé aláṣeyọrí láago mẹ́wàá alẹ́ sáago méjì àárọ̀ lọ́jọ́ yìí kan náà lẹ́hìn láǹfààní láti fojú níjú pẹ̀lú bàbá wa wòlíì àtàjì ìrere mọ́sẹ̀ ọ̀làgójú fún ìgbaninímọ̀ràn ní gbogbo ọjọ́ Friday ní ìpàdé àdúrà alágbára tá a pè ní no more barren kò sí ìyàgànmọ́ èl ìpàdé yìí ló máa wáyé láago méje àárọ̀ sago méjìlá ọ̀sán nílẹ̀ agbára àdúrà csc agbára ọlọ́run nígbà ní nọ́mbà four yísà bello close bakery bus stop ẹgbẹ́ra nílùú èkó tó bá wá dọjọ́ sunday àdúrà àjímúná láago mẹ́fà ìdájí saago mẹ́jọ àárọ̀ tó bá da aago mẹ́jọ àárọ̀ saago mẹ́sàn-án ní ìsìn lẹ́kọ̀ọ́ ọjọ́ sinmi sunday school lẹ́yìn èyí ní ìsìn ọjọ́ sinmi gan-an fúnra rẹ̀ yóò bẹ̀rẹ̀ láago mẹ́sàn-án saago méjìlá fún àdúrà tàbí àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pè wòlíì sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí zero eight zero three four five three five nine six three CAC agbára ọlọ́run nígbà ni níbi tí olúwa ti máa ń lànà àbáyọ sí gbogbo ìṣòro jésù lolúwa. jésù lolúwa kò yí padà akínyín kalẹ̀ ní gbogbo tí ẹ ti ń wò wá ètò wa ètò yín ọ̀nà àbáyọ ó tún ti gorí afẹ́fẹ́ ẹ ké sí ará ẹ ké sí ọ̀rẹ́ níbi gbogbo tí ẹ bá ti ní àǹfààní láti máa wò wá pé ètò yín ètò tẹ máa nífẹ̀ẹ́ sí ọ̀nà àbáyọ títí ti gorí afẹ́fẹ́ o hmm, ọpẹ́ ńlá fún ẹni tó tún mú wa ọjọ́ òní ògo ìyànlá fún Elédùmarè ẹn a tún máa yan Ọlọ́run ni a máa máa yan Ọlọ́run sí ní gbogbo ìgbà ni orúkọ mi ò yí padà Henry Adenuga lórúkọ mi pẹ̀lú mi lórí ètò Lady Evangelist Aduat olùka bíbélì bàbá ń bẹ níkàlẹ̀ ẹ bá kí àwọn aráalé mà. mo kí yín gbogbo ilé ẹ̀ka alẹ́ a ṣe é ṣe lórúkọ Jésù. àmín a ṣe é ṣe fún yín a ṣe é ṣe fún wa ẹ bàbá mi ń bẹ níkàlẹ̀ ní gbogbo tí n bá ti lórí ọ̀fẹ́ ni mo ti mọ̀ pé bàbá ní abiyamọ tó mọyì ọmọ ikọ̀ ni bàbá ẹ́n wòlíì ni bàbá mi pásítọ̀ ni wọ́n bẹ́ẹ̀ náà ni ajínrere ni bàbá tí ọlọ́run lò kàkàkiri lókè òkun àti nílẹ̀ yìí bàbá mi ẹ bá kí àwọn aráalé ẹ̀ka alẹ́ dáadé. ọkàn kí ọ pé ẹ̀ka alẹ́ ẹ̀kú ọjọ́ mẹ́ta lágbára ọlọ́run ìlérí àti májẹ̀mú ìléyà ayéyàrí nǹkan àní mèsì ẹ̀. àmín. ó ní nǹkan fún ọ nǹkan tuntun ti dé o kó o tètè gbéra ó sì ra àánú gbà wà á rí lálẹ́ yìí ọ̀ṣẹ́. ẹ wọ́n ní nǹkan tuntun ti dé àtúnfẹ́rí lálẹ́ yìí ẹ ká tó tẹ̀síwájú lórí ètò ẹ jẹ́ ká dé yàrá agbára náà à ń bọ̀ láìpẹ́ agbára olúwa dé èkó àtàgbègbè ẹ̀ iṣẹ́ ìyanu ojúkorojú nínú ìpàdé àdúrà alágbàyípo ẹlẹ́ẹ̀kan lọ́dún prophetic marathon prayer tọdún yìí lápẹ́ àkórí rẹ̀ ní alpha and omega gbogbo badagry pátá ìpínlẹ̀ èkó ìpínlẹ̀ ògùn àtàgbègbè ẹ̀ lọ́jọ́ thursday sixth of may two thousand and twenty-one aago mẹ́rin ìrọ̀lẹ́ sáago méjìlá òru fún gbogbo ẹni tó ṣe tán láti bọ́ lọ́wọ́ ogun èṣù àti ìdààmú ayé tá a bá ti wá wọnú àdúrà ṣọ́ láago méje àárọ̀ friday seventh of may àgbàyípo àdúrà títí dàárọ̀ saturday eight of may two thousand and twenty-one tó bá ti yá kì í pẹ́ o ìpàdé di ti Burlington bus stop Ocean Plaza Badagry nílùú Èkó Pastor Prophet Moses Ayọ̀lágúnjú bàbá ọ̀nà àbáyọ ti wà níkàlẹ̀ fúnṣẹ́ ìránṣẹ́ yìí pẹ̀lú àwọn ẹni àmì òróró jàǹkànjàǹkàn Christ Apostolic Church agbára ọlọ́run ní gbani ló ń ṣagbátẹrù ìsọjí yìí má gbàgbé o sixth and seventh of May two thousand and twenty-one marathon prayer Pastor Ìlújọba ni district pastor wòlíì Moses Ayọ̀lágúnjú ní kí n sọ fún ọ pé wá darapọ̀ máwọn olóríire gbàdúrà yìí ìyanu ah ẹ̀yin èèyàn sì kánú gbẹ̀dẹ́ bíi gẹ́gẹ́ bíi wòlíì olódùmarè. as a prophet of the Most High God. ariabaka gbogbo ọ̀tá tó ń lé ayé rẹ nípa ilé. every enemy that is working against your life. lórúkọ Jésù kí wọ́n di oníhòòhò. hallelujah mo kí ọ gan-an lọ́kùnrin mo kí ọ gan-an lóbìnrin mo kí ọ lọ́mọdé àti lágbà orúkọ mi ni prophet Moses I Ọlágúnjú kí ni mò ń kí ọ fún mò ń kí ọ fún ìpàdé tí ẹ ti ń retí lọ́jọ́ pípẹ́ èyí tí ẹ ń béèrè lọ́wọ́ mi pé kí ló dé tẹ stop etí òkun láti lọ kò sí nǹkan kan o nọ́mbà wa ọ̀nà yẹn nọ́mbà two iṣẹ́ yẹn tó ń lọ sílùú àti lókè òkun kò sí ààyè ṣùgbọ́n nínú àìráyè náà láti fún wa láyè nínú ọdún yìí ìgbà mo sì dé ibi olúwa lójúwe ibi fún mi ẹ má gbàgbé pé ńgbà jésù kan wà láyé etí òkun ló ti ṣiṣẹ́ jù láti on the sixth oṣù karùn-ún ọdún tí a wà nínú rẹ̀ yìí on the sixth on the seventh on the sixth yẹn ó jẹ́ fún ó wà fún deliverance fún gbogbo ènìyàn tí ń wọ́ ọmọ ni tí ń wọ́kọ ni tó mọ̀ pé tó òkùnkùn bá ń fi on the seventh látàgò méje di aago méje àárọ̀ sátọ̀dé ọlọ́run fẹ́ ṣe iṣẹ́ nínú ibi tí a wà yìí tí à ń pè ní etí òkun Badagry kókó ọ̀rọ̀ wa ni alpha and omega tó ń bẹ nínú ìwé revelation orí kìíní ẹsẹ̀ ìkẹjọ pé èmi ni alpha and omega ẹni ìbẹ̀rẹ̀ àtẹni òpin ẹni tó wà ẹni tí ó sì tún wà ni olódùmarè wí ní on the six on the seven díẹ̀ lẹ́rí díẹ̀ lẹ́rí ní orí àpáta àánú kù ní ìlú apòmù eléyìí jẹ́ special láti jẹ́ pé ìwọ gangan gbọ́dọ̀ bọ̀ arákùnrin ọ gbọ́dọ̀ bọ̀ àìrọ́mọ bí ọ̀dà àìní ọ̀dà má jẹ ntàn jẹ téèyàn bá wáyé tí ò rí ṣe ayé abú ọwọ́ ọlọ́run sì wà síbẹ̀ ìwọ ikọ̀ àtìríjú ọlọ́run tí o ti rò o ti pin máa bọ̀ wá gba aṣọ ọ̀tún wá gba aṣọ ògo ọlọ́run ti ń gbénú àwọn ọ̀run ẹni tó fi òkun yìí yí gbogbo ayé ká tẹnikẹ́ni ò rí òkun yẹn tọ́lọ́mbá jẹ́ ń fi fìtílà jẹ́ ń pè ní láńtà àwọn màmú olójú gbòdògbòdògbò mẹ́fà péré ní mẹ́bẹ̀rẹ̀ tí a pa five hundred kv ọ̀ràn mọ́ báyìí ibikíbi tó bá ti ń bọ̀ mọ́ gbàgbé lágbàáyé Òṣòdì tàbí o ti ń wo Èkó ọ̀pọ̀ ń lọ Bàdágìrì gẹ̀gàn tó bá ti dé Bàdágìrì rádàbàwò ọ̀ kó gbé kó gbé káàbù yẹn ní ti mọ́tò pé ọ̀ ń lọ sí bọ̀nìtì bus stop nearby ẹ̀bọ̀dà eh, ni ọ wà ó ti bọ́ọ̀lẹ̀ ó ti rí mọ́ ó tiẹ̀ ti rí iná títí títí pàpàtà iná máa wà ń bẹ̀ ọlọ́run kan wà láàyè tí mo fẹ́ kọ́ ọmọ tí èmi ọmọ Ibrahim mọ̀ tó sọ mí di ńlá lónìí ọlọ́run yẹn ni mo fẹ́ kọ́ wá bá ó sì rẹ́ àánú gbà wo èrò ìgbà tá a wá bẹ̀gbẹ̀ yìí ní àkókò yìí má ọlọ́run wà láàyè yóò sì dára fún ọ àtiwọ́ àtìyàn rẹ jésù náà agbára olúwa dé èkó àtàgbègbè ẹ̀ iṣẹ́ ìyanu ojúkorojú nínú ìpàdé àdúrà alágbàyípo ẹlẹ́ẹ̀kan lọ́dún prophetic marathon prayer tọdún yìí lápẹ́ àkórí rẹ̀ ní alpha and omega gbogbo badagiri. pátá ìpínlẹ̀ èkó ìpínlẹ̀ ògùn àtàgbègbè ẹ̀ lọ́jọ́ thursday sixth of may two thousand and twenty-one aago mẹ́rin ìrọ̀lẹ́ sáago méjìlá òru fún gbogbo ẹni tó ṣetán láti bọ́ lọ́wọ́ ogun èṣù àti ìdààmú ayé tá a bá ti wá wọnú àdúrà ṣọ́ láago méje àárọ̀ friday seventh of may àgbáyípo àdúrà títí dàárọ̀ saturday eight of may two thousand and twenty-one tó bá ti yá kì í pẹ́ o ìpàdé di ti Burlington bus stop ocean plaza Badagry nílùú Èkó pastor prophet Moses Ayọ̀lágúnjú bàbá ọ̀nà àbáyọ ti wà níkàlẹ̀ fúnṣẹ́ ìránṣẹ́ yìí pẹ̀lú àwọn ẹni àmì òróró jàǹkànjàǹkàn Christ Apostolic Church agbára ọlọ́run nígbani ló ń ṣagbátẹrù ìsọjí yìí má gbàgbé o sixth and seventh of May two thousand and twenty-one marathon prayer pastor ìlújọba ni district pastor wòlíì Moses Ayọ̀lágúnjú ní kí n sọ fún ọ pé wá darapọ̀ máwọn olóríire gbàdúrà yìí ìyanu tí ò ṣẹlẹ̀ rí yóò ṣẹlẹ̀ láyé rẹ̀ Jésù. gbogbo ènìyàn gbogbo ní Badagry àti ní agbègbè rẹ̀ ìpè sí àdúrà ọlọ́jọ́ méjì rèé o fún gbogbo ènìyàn tó bá máa ní orí ọ̀fẹ́ a pè ẹ̀gbọ́n a pè ẹ̀gbọ́n àbúrò a pè lóríṣiríṣi ẹ̀dá ènìyàn láti wá sí ìpàdé yìí ẹ bàbá mi kí lẹni sọ lórí ìpàdé Badagry. ohun tí mo ní láti sọ pé ẹ̀yin náà lẹ ń pè mí pé kí ló dé tí mo ju Badagry lẹ̀ mi ìsàdédé jù ú lẹ̀ bẹ́rù bá ti papọ̀ jù èèyàn máa ń jù ú lẹ̀ ni bí mo ṣe wà lọ́wọ́lọ́wọ́ ìníṣẹ́ àwọn ará Canada US àwọn London wọ́n ń pè wá àwọn South Africa ń pè wá so bí èèyàn bá sì ti wúlò náà ni bí èèyàn bá ti ń wúlò sí náà lè yóò ṣe máa occupy sí so ọdún kẹrin tí a ya two thousand and seventeen láti lọ gbẹ̀yìn so àwọn ọmọ ọlọ́run ò jẹ́ ń gbádùn lọ́tún lọ́sì kí ló dé tẹ́ ẹ sọ bàdágìrì inú bàbá ìròyìn ti kọjá pé ká dànù ká má máa tẹ̀síwájú ń bẹ̀ ẹni gangan tá a dé bá ń gbọ́ mi báyìí òun náà ń gbọ́ mi yẹn bàbá yẹn baálẹ̀ nígbà tá a débẹ̀ ọlọ́run ti sọ́dọ̀ ba lónìí pé ah bàbá nígbà yẹn mà dọ́dọ̀ wa lórí eré mọ̀kàn mi nǹkan kan ẹ bá ń gbé pàdé mi padà o nǹkan kan ń sáà lé mi ìṣèwọ̀ sísí mu ẹ̀ ṣèwọ̀ sísí wa ẹ̀ ṣò ń gbó sí wa but kò sáyè láti ìlú ìdélùú mi everything two orí àpáta wa ní ìlú Àpòmù ó ti fẹ́ gba àkókò jù torí pé òun gba owó òun mu owó bí ẹni mu omi ní àkókò yìí ni so ṣùgbọ́n mo promise yẹn lọ́dún yìí pé lágbára ọlọ́run lọ́dún yìí yóò ṣe é ṣe gbogbo ẹ̀yin èèyàn tẹ̀ ń wò mí ikọ̀ ọlọ́run ni everybody ni mo pè sunday on the on the on the on the six deliverance ni látàgò mẹ́ta títí di ilẹ̀ mọ́kẹ́dẹ́rẹ́ láago mẹ́ta lọ́sàn-án ni lọ́sàn-án lágbára ọlọ́run títí di ilẹ̀ mọ́ pẹ̀lú oore ọ̀fẹ́ ọlọ́run lọ́jọ́ thursday tọ́ọ̀bá tọ́ọ̀bá ní di deliverance kẹ́mi mímọ́ wọnú ẹ kẹ́mi mímọ́ kún ọ kágbára ọ̀run dé kó o yàtọ̀ sí èèyàn mọ́ wá o sì ya abọ́sokòtò bá jóbìnrin láwọn abọ́sokòtò kéńké sì dì í kọ́ ọ wọ́sọ kọ́ ọsọkọ́sọ gba gẹ̀rẹ́ sí i tọ́ba ń ròlù lọ òfin ní rí ara ẹ kò jù bẹ́ẹ̀ lọ ọwọ́ ọlọ́run sì wà ju ti àtijọ́ lọ ọlọ́run sì ṣe ju ti àtijọ́ lọ ogun kò ní bọ́ fi o agbára ọlọ́run sì wà síbẹ̀ ó lè gbani ó lè lani wọ́n gbàgbé on the sixth ibikíbi tó bá ti ń bọ̀ sá lọ Badagry tó bá ti dé Badagry roundabout bọ́ọ̀lẹ̀ pò ń lọ bí wọ́n ti ń ṣèsọjí wàá ti rí pósítà wa káàkiri káàkiri wàá ti rí bánà wa káàkiri káàkiri bọ́ọ̀lẹ̀ ń bẹ̀ kó pé bí wọ́n ti ń ṣèsọjí ibẹ̀ ló ń lọ bọ̀nìtì bus stop níbẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ocean plaza wàá ti rí lẹ́gbẹ̀ẹ́ bọ́dà ọba ti ń wabala ọba ti ń lọ yẹn wọn wabala kejì wàá ti rí kíní bíbọ̀dù wa tàbí kan wa gbogbo nǹkan láti síbẹ̀ ṣùgbọ́n náà tiẹ̀ ti rí èrò lọ́tún lọ́sì wa ti kan mọ́tò lọ́tún lọ́sì tí ò ṣeé kó so n ta ṣe gbẹ̀yìn lẹ̀ ń wòye èrò tí mẹ́mẹ́ ẹ lé five thousand yẹn so ọlọ́run ni ìṣe ènìyàn ọwọ́ ọlọ́run ni àánú ọlọ́run ni ó fẹ́ jìnnà ju Ìbàdàn lọ but àwọn èèyàn yà síbẹ̀ ní twenty seventeen ìwọ náà má mèsì ẹ lọ́dún yìí wọ́n mèsì ẹ lóṣù yìí yóò sì dára fún ọ kí là wa sọ̀rọ̀ ó tà wa sọ̀rọ̀ lé lórí òun náà ni pé tọ́ adéyanjú lọ tọ́ adéyanjú lọ gbogbo kìrìsìtẹ́nì gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run gbogbo ẹ̀yin èèyàn tó tẹ́ ẹ ti rò pé kò sí ojútùú fún ayé yín sọ gbàgbọ́ pé nǹkan mi ń bẹ tí ọlọ́run tí àdúrà bá mi lésù pa bá mi kán ná sẹ́sù torí ẹ̀ la fi fi àkókò deliverance yẹn sílẹ̀ lọ́jọ́ kan ṣoṣo torí ẹ̀ lómi bá rí ibi tí wọ́n ti ń tàkìtì tí wọ́n ń sá lọ sínú gbó tí wọ́n lọ he wọ́n á àṣà ni èèwọ̀ tó lélẹ́yìí ṣùgbọ́n wọ́n gan nídìí ẹ̀mí yẹn tí ó mọ̀ gáìdì ẹ̀ orí ọ̀fẹ́ ńlá ni tọ́ ọ lè wá ní tí mò ń sọ̀rọ̀ ìlú lórí yìí òun ló lè jẹ́ ká máa ava and so a rí i pé nígbà tí bíbélì wí o genesis orí kìíní yẹn ẹsẹ̀ mẹ́mọ́ ká mọ̀ mọ́ mo kàn fẹ́ brief àwọn èèyàn ní bíbélì wí pé ní àtikọ́sí ọlọ́run dọ̀run ayé ayé sì wà ní jùjù wọn tó ń bá yé fi o ó ṣòfò òkùnkùn bò mẹ́ta tí ń bá yé jà lónìí nìyẹn ṣùgbọ́n a gbọ́ pé ẹ̀mí ọlọ́run bẹ́ẹ̀ mi ọlọ́run ṣe tẹ́ bá ti gbọ́ ibi tí ẹ̀ kọ́sẹ́ni ọ̀rẹ́ lọ́run rí o ẹni bá ẹni gan tó rí àkọ́yìsí rẹ̀ lásán ojú ẹni bàìbàì tí ṣe mọ́ọ̀sì so ẹ̀mí ọlọ́run bí ẹ bá ti gbọ́ ẹ̀mí ọlọ́run ọlọ́run ní bẹ́ẹ̀nbẹ́ ẹ̀mí ni ọlọ́run ẹni kò lè fojú rí ẹ̀mí ọlọ́run a rí pé lẹ́sẹ̀kẹsẹ̀ ọlọ́run sì wí pé chọ́ọ̀tì tí ẹ̀mí ọlọ́run bá ń bẹ́ẹ̀nbẹ́ ẹ máa máa gbọ́ wípé olúwa wípé ẹjẹ́ àrìn báyìí ẹjẹ́ àgbè báyìí kìí ṣe pé gbàdá lẹ lọ mú suwọ́ ẹ lọ mú epo ẹ lọ mú ẹ lọ mú gbogbo ẹ wà rárá ẹ̀mí rèké ni ẹ̀mí kẹ́mi ni ẹ̀mí ògùn ọlọ́run bá wọnú ayé àwọn èèyàn lọ aláìní ó ní ẹni tí ò ṣe é á máa ṣẹlẹ̀ ńbẹ̀ a rí i pé immediately ọlọ́run ẹ̀rù sì wí pé kí ìmọ́lẹ̀ wá ìyẹn ni pé tẹ́mi yẹn bá ti dé ìmọ́lẹ̀ dé gbogbo ohun tó ríro gbogbo ibi tó ti ríra rẹ àwọn míì wà ẹnìkan ò lè pìtàn ayé rẹ fún un ṣùgbọ́n tẹ́mi ìbá wọlé wàá rí ara rẹ ẹ̀mí yìí ńgbà tó dé tó tó tí a genesis orí kejì a rí i pé bó ṣe dé ọlọ́run àrẹ́ǹjì ayé ìyẹn tó bá ti dé ò ní dààmú mọ́ eléyìí lọ́kàn ọmọ mi mọ̀ ń bọ̀ ń gbà báyìí ìgbà báyìí tí ọba sẹ́mi àwagan ò ní lè dúró kò sẹ́ni tí ń lò ń pati kò sẹ́ni tí ogun ayé borí ẹ̀ kò sẹ́ni tó gun ayé dé bá tọ́gbọ́n kò sẹ́ni tí wàhálà dé bá tọ́gbọ́n ṣùgbọ́n tí ọba ti gbẹ ẹ̀mí tí tí ò tó o sì lè gáìdì tọ́ba ní kó o ṣe tọ́ba sọ pé ò ń bọ̀ ò ń bọ̀ nìyẹn tọ́ ọba ń dá sàdédé ronú tó sùn lọ abọ́ sọ̀rọ̀ èrè lóòrìn padà torí pé kò ní jẹ́ kí ẹ̀kàn rẹ kó tóbi so a rí i pé gẹ́rẹ́ ńgbà tó tí ọlọ́run fi erùpẹ̀ mọ́ ènìyàn bíbélì ló sì mí ẹ̀mí ìyè sí i ẹ̀mí ọlọ́run dé sínú ènìyàn èèyàn di alààyè ọkàn ọmọ ntọ́tọ́ àti ntí òtọ́ a sì gáìdì wọn láti fi hàn sínú ọgbà Édẹ́nì lẹ́yìn ìṣubú ó ti di àwọn èèyàn tó bá tẹ̀lé ọlọ́run láti látinú ìwé Genesis yẹn títí dé ti dídé málákì tó parí ìwé májẹ̀mú láéláé gbogbo àwọn tó fàyè wọn fún ló tẹ̀lé tẹ́mi sì ń guide tẹ́mi ìsòun gbogbo tẹ́mi sì ń bá wọn sọ̀rọ̀ tán náà sì ń bá sọ̀rọ̀ ẹ má gbàgbé ńgbà tó sọ Ábúráhámù nínú ìwé Genesis fifteen yẹn ó ní ẹgbọ́ ṣé bẹ́ẹ̀ ni ó ṣe máa lọ ni ṣé lẹ́sẹ̀rì ni ó ṣe ọlọ́ni ya jáde lọ wò ó ẹ rí i pé bó ṣe ti tọ́ ẹ̀mí bọ́dì ti ń bẹ lẹ́yìn lọ́dọ̀ Ábúráhámù ọ̀yà tán kò sẹ́ni tó lè lọ́wọ́ àlàyà kọjá láì gbọ́ láì rí láì lá yọ̀ sí ọlọ́run ìyá ẹsẹ nǹkan rí kì í somi ọbẹ̀ àrí pé ńgbà tí àìsíkì tó di pé ìyàn mú níbi tó wà òun náà tó fẹ́ sá padà sí ilẹ̀ Íjíbítì pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run dúró síbẹ̀ yẹn tí nǹkan bá má gbogbo líle líle táwọn ọmọ Ọlọ́run korí ẹnì kan ò lè korí bọ ebéèrú mẹ́ta ò lè korí bọ náà láì jẹ́pọ́ lọ́n wà ń bẹ̀ ẹ rí i pé ìmídélé tí wọ́n korí bọ náà ọmọ Ọlọ́run jáde ń bẹ̀ ibẹ̀ ni ẹ ọba kẹfì sọ pé ẹ èèyàn mẹ́ta kọ́ la gbé náà ni kí ládé tó wá di èè tó di èèyàn mẹ́rin ìrí ẹnìkẹ́ni dàbí ọmọ ọ̀gá ògo ọba kẹfìrí lọ́kọ́kọ́ rí pẹ̀lú orí ọ̀fẹ́ mi yìí ṣe pàtàkì lónìí akàn àǹkọ́ kàtígrà èrò èmi tí mo dún èyí nílépa àtikọ́ mo sì mọ̀ pé mo máa kọ́ ṣùgbọ́n kí làwọn wo là ń kó bẹ̀ àwọn pàrùpàrù là ń kó bẹ̀ níta gbé sókè lónìí kọ́ ló yẹ ká gbé sókè ohun tó yẹ ká gbé sókè táwọn ọmọ ọlọ́run fi lè ní ìsinmi tí wọ́n fi lè so gbogbo àgbé sókè nù jọ lọ́rùn mọ́ ohun tá à ń gbé sókè ó dára kọ́ ọ bọ́ lọ́wọ́ ìṣòro ìṣòro ò lè tán ó yẹ kọ́ ọ bọ́ lọ́wọ́ ìdààmú ìdààmú ò lè tán ó yẹ kọ́ ọ bọ́ lọ́wọ́ ogun èṣù èṣù ò lè kú babalọ́lá yẹ kó ti pa èṣù ọ̀rẹ́kọ̀yà ti yẹ kó pa èṣù mádàáyésé ti yẹ kó pa èṣù àwọn abiná lẹ́nu àwọn tí wọ́n sọ̀rọ̀ bí wọ́n bá ti ń ṣèṣọ́jú àjẹ́ òní ké ṣùgbọ́n síbẹ̀ bí wọ́n ṣe lọ tán èṣù tó bẹ̀rẹ̀ ẹ̀ṣẹ̀ rẹ̀ padà ṣùgbọ́n tẹ́sù òfin lè bẹ̀rẹ̀ ẹ̀ṣẹ̀ láyé rẹ̀ mọ́ tàbí tó bá wá tó so gbogbo ọmọ ọlọ́mọ aládé ayé ìwá kò sí rí nǹkan kan lọ́dọ̀ mi torí kò rí nǹkan kan tí ó ṣe tó o bá fọ́kọ́ ọmọ aládé ìrí tiẹ̀ ṣe tí o fẹ́ kó rí ọ̀nà rẹ gbà tí o ti fẹ́ kó waste àkókò rẹ lẹ́yìn ìgbà tó o bá ti gba ọlọ́run ẹ̀mí ìlú kù á sí ẹ̀mí yìí pẹ̀lú orí ọ̀fẹ́ gbogbo ayé lónìí o ṣùgbọ́n gbogbo ayé kọ́ ló lè gbà gbogbo ayé lónìí pátápátá ọlọ́run gangan fẹnu ara ẹ̀ sọ nínú ìwé Jóẹ́lì já lọ wò yẹn nínú ìwé Jóẹ́lì orí kejì ẹsẹ̀ twenty eight to thirty ẹja gbọ́. yóò sì ṣe. yóò ṣe. ní ìkẹyìn. ní ìkẹyìn. ni ó tú ẹ̀mí mi jáde. èmi ó tú ẹ̀mí mi jáde. sáré ènìyàn gbogbo. àti àwọn ọmọ yín ọkùnrin. àtọmọ yín ọkùnrin. àti àwọn ọmọ yín obìnrin. àtọwọn ọmọ yín obìnrin. yóò máa sọ tẹ́lẹ̀. wọ́n máa sọ tẹ́lẹ̀. àwọn arúgbó yín. yóò máa lálàá. àwọn ọmọkùnrin yín. yóò máa ríran. àti pẹ̀lú sí ara àwọn ọmọ ọ̀dọ́ ọkùnrin. yes. àti sí ara àwọn ọmọ ọ̀dọ́ obìnrin. ìyẹn ogún gbogbo èèyàn ni àtàrúgbó àtọmọdé àti aláìní àtẹni tó ní ní ogún gbogbo èèyàn ní ṣùgbọ́n tá à lé lónìí lè jẹ́ àní ẹ mo fẹ́ dà ẹ mo fẹ́ lọ́kọ̀ ojú omi ẹ mo fẹ́ ní plane ẹ mo fẹ́ ní gbogbo ẹ ẹ gbogbo wọn ayé kò sẹ́ni àsìràn tó kó wọn ayé ìsọkàn tí ní ṣùgbọ́n tó o bá ti gba Jésù tó o sọ ohun gbogbo ohun tẹ́mi ìwà fún mo fẹ́ tú mi ò nìkan jú o tó o bá jọ́dún yìí ti ń sọ̀rọ̀ nìyẹn gbogbo chọ́ọ̀tì ló ti sọnù gbogbo sọ̀rọ̀ à ń lógun èṣù lọ láyé àwọn èèyàn wọn rí ìyanu àfọjú ń ríran àdìtì ń gbọràn ṣùgbọ́n àwọn adití tó ń padà adití afọ́jú tó ń padà afọ́jú padà olórí burúkú tó ti rí ọ̀nà àbáyọ ńgbà tí ò sẹ́mi tí ga ìdí ẹ̀ tó ń padà dó lórí burúkú ọ̀pọ̀ àwọn ọmọ ọlọ́run ló ń ké ìrora nítorí wọn àbáyọ torí gbogbo chọ́ọ̀tì ló fẹ́ lówó ẹ̀mí ìta ní ó ṣeéṣe kí chọ́ọ̀tì mọ́ tóbi ó ṣeéṣe káyé mọ́ ó ṣeé ṣe káwọn ènìyàn burúkú mọ́ lè dúró torí ibi tẹ́mi ìbá ti jinlẹ̀ tẹ́mi ìbá ti ríbi jókòó chọ́ọ̀tì bẹ́ẹ̀ lè má tóbi ó sì lè tóbi ọlọ́run méjì ni mò ń sọ fún wa yìí bó bá tóbi yóò máa lọ báwọn kan ṣe ń lọ làwọn kan máa dé torí pé wàá máa ríbi tí wọ́n ń lọ wàá máa so gbogbo ọlá tú ẹ̀mí jáde sáré ènìyàn gbogbo kí ni ó lẹ́yìn rẹ̀ tó bá. èmi ó tú ẹ̀mí mi jáde lọ́jọ́ wọn ni èmi ó sì fi iṣẹ́ ìyanu hàn èmi ó fi iṣẹ́ ìyanu hàn àwọn kan gbàgbọ́ nínú iṣẹ́ ìyanu mọ́ báyìí pé lọ́ọ̀ni ń pa kékeré ni ẹ̀ ń ṣe ọ̀ lẹ́mìí ọlọ́run ni tẹ́mi ọlọ́run bá dé ìwọ gan ṣiṣẹ́ ìyanu torí bá yẹn bá jábọ́ sí ọ lára ọ̀dọ̀dọ̀ pásítọ̀ bẹ́ẹ̀kú bá já sí ọ lára wàá rí tí a bá rí mistress anything tó tó jẹ́ tó jẹ́ wonder lẹ́gbẹ̀ẹ́ rẹ báyìí tó tó jẹ́ evil wonder o ti ń sá lọ ṣọ́ọ̀ṣì ẹ gbà mí o wọ̀n mọ́ ti ń ṣe mí o bọ́ ọ bá ní iṣẹ́ ìyanu àṣewà gbọ́wọ́ lẹ́ni ọlọ́kùnrin ara ẹ̀ wá yá bọ́ ọba sọ wípé ọmọ rẹ ó gbọ́dọ̀ sick ó gbọ́dọ̀ sick bọ́ ọba yẹn lójú kú tí ẹ̀mí ìbá kúnnú ayé rẹ̀ á jí torí pé ẹ̀mí ni ẹ̀mí ọlọ́run ni ó ló wọ́n dà sí gbogbo ara ènìyàn gbogbo èèyàn kan ló lè gbà á ẹni tí ń wo owó ò lè rí ẹni tí ń wo ọlá ò lè rí so ó ní àtìpá gbogbo ìdíwọ́ gbogbo tì ẹ wá ọlọ́run sáwọn èèyàn ń wá ọlọ́run lónìí àbí nítorí ìṣòro wọn bí ìṣòro rẹ bá tán tó bá gbẹ̀mí ìmọ̀ tí ń tọ́ jẹ ìṣòro kù láyé inú ayé ní ìṣòro wà ìṣòro a sì dá ìṣòro nítorí àwọn tí ò so mọ́ a dá ìṣòro nítorí àwọn èèyàn tí ò tí ọ̀rọ̀ náà tí ò sì kíni tọ́ ọ̀ bá gbẹ ẹ̀mí ọ̀pọ̀ olówó ní kílábẹ̀ ìrora wàhálà àìsàn dókítà ló ní dókítà lẹni tí ń júwe tí ẹlòmíì ó jẹ tí ó mu tí ó nà tí ó lò ẹlòmíì bí wọn ò bá yẹ ara ẹ̀ wò láàrin oṣù mẹ́ta mẹ́ta wọn fẹ́ kú un ṣùgbọ́n tẹ́mi ìbádé ò ní sick tó bá sì fẹ́ sick á sọ fún ọ bí ṣòro kan bá dé á sọ̀nà àbáyọ fún ọ á pé bí ó ṣe rìn rè ẹ̀mí yìí ò sí ní practical ẹ̀ o ṣe là ń sọ bí mo ṣe ń sọ yìí a sọ fáwọn èèyàn mi ó ṣe gbà á a sọ bí wọn ó ṣe ṣe ọ̀pọ̀lọpọ̀ gbogbo èèyàn ló sì ní ẹ̀mí yẹn ẹ̀mí yóò sì fẹ́ nìkan kò sì fẹ́ nìkan gbogbo èèyàn ló ní tó tó yẹ kó èèyàn lè gbà dọ́tí èèyàn bá ti gbàgbọ́ tó gbọ́ lọ gbogbo àwọn tó gbàgbọ́ náà bíbélì tí wọn mo rí pé n tó mú wọn lónìí kéèyàn tó lọ kéèyàn tó lọ sọ pé kéyàwó ọ̀gá rẹ̀ tó bá sùn kó tó sọ pé kó bò sùn tí ò bá sùn tó lọ ẹ̀wọ̀n ó yẹ kó sọ pé ọlọ́run ò sí ṣùgbọ́n ọlọ́run ti fara hàn pé ọmọ mi mo sì wà pẹ̀lú rẹ̀ ọkàn rẹ̀ balẹ̀ nú ẹ̀wọ̀n ó tún ń túmọ̀ àlà fáwọn èèyàn ẹ rí i pé pẹ̀lú rọrùn àgbọ̀pọ̀ sunkúnbì kankan rí lọkùnrin láti inú ẹ̀wọ̀n bọ́dúrún kò sẹ́ni tí ò lẹ́mìí tó lè pásù bí pásọ̀ ọ̀pọ̀lọpọ̀ pásọ̀ ní ọ̀gbá lónìí torí pé wọ́n fẹ́ dolówó dídúgbò torí kò ní gbà kó dùbò èèyàn kò ní gbà kó kúrọ́ fún èèyàn kò ní gbà kó hùwà burúkú sí èèyàn kò é sẹ̀mí tí gbogbo ayé lè gbà ńgbà bá dénú mọ́jẹ̀mú láéláé ẹ̀mí ìlò prophesize látẹnu àìsáyà sí ibi jésù nínú ìwé àìsáyà ẹjẹ́ àkàyẹn kẹ́ ẹ mú yẹn dání nínú ìwé àìsáyà orí kẹsàn-án ẹsẹ̀ kẹfà kí ni a sọ ń pa jésù. nítorí àbí ọmọkùnrin kan fún wa torí àbí ọmọkùnrin kan fún wa àfi ọmọkùnrin kan fún wa ìjọba yóò wà ní èjìká rẹ̀ a máa pe orúkọ rẹ̀ ní ìyanu olùdámọ̀ràn ọlọ́run alágbára bàbá ayérayé má gbàgbé ibi ẹ̀ ń kàyẹ àìsáyà ló prophesy torí pé ó kún fún ẹ̀mí ọlọ́run ẹni tí ń sọ̀rọ̀ nípa ọlọ́run yìí kọ̀mọ̀gbà tí ó ṣẹlẹ̀ ṣùgbọ́n àti rán sáyé pé kọ́ọ́lẹ̀ o ẹnìkan ń bọ̀ bàbá ayérayé ni ọmọ aládé àlàáfíà ni ó ti sọ àsọtẹ́lẹ̀ ìyẹn nípa ọmọ ọmọ nípa tí ń bọ̀ wájú rẹ̀ wàá sì mọ ohun tó ti lọ wàá mọ àwọn tó fẹ́ hàmù ẹ tẹ́mi ìbádé aṣọ fún ọ ìwọ gan ní boldness láti rìn nígbà tí ò yẹ kó rìn torí pé agbára agbára ayé tó gbé ayé rọ̀ sórí òfo báyé ṣe tóbi tó rí omi lọ́wọ́ ọwọ́ ẹ̀mí ni ọwọ́ ẹ̀mí ni òfurufú pẹ̀lú sánmọ̀ lọ́hùn agbèrò láìsí pílà ẹ̀mí ọlọ́run ni ṣùgbọ́n ẹ̀mí wà fún ọ ọ wà fún mi olófin kẹgbẹ́ kiri látàárọ̀ tó látijọ́ tó ti dáyé no achievement padà síbi ẹ̀mí ọlọ́run tó o bá fẹ́ mọ̀ bí wọ́n ṣe ń béèrè pàdé mi ní kí ni ń korúkọ ẹ̀ etí òkun àìbéèrè ẹ̀ lórí àpáta àìbéèrè rẹ̀ nínú lórí eh, eh, lórí eh, ibi tí ọba ti kí ni bọ́ ọba gbára jẹ́lẹ̀ bẹ́ẹ̀ tí ń lọ lé ọnù àlọ́ àbí ọba nínú òkun lókùn tí wọ́n á ti tí wọ́n á ti gbé ọ ọlọ́run ń bẹ láàyè agbára rẹ̀ ń bẹ láàyè ẹ̀mí ẹ̀ ń bẹ láàyè fún àwọn èèyàn rẹ̀ ṣùgbọ́n bó lọ wà lónìí ẹ̀mí ọlọ́run ní prophesize yìí ní tó prophesize yìí ọ̀fẹ́ lé ní ọ̀fẹ́ lé ní one years yes sir ọ̀fẹ́ lé ní one years kó tó di pé wọ́n mi kó tó di pé jésù dé ó jìnà síra wọn ẹni tó sọ gan kò bá láyé mọ́ so ṣùgbọ́n ti wà nínú kọsílẹ̀ ìyẹn ni pé o lè rí ìran mẹ́wàá mẹ́ẹ̀ẹ́dógún ìran ogún bórílẹ̀-èdè ó ṣe rí ọba abákọ́ fún ẹ̀mí ẹ̀mí lè sọ fún yín ní ìsìnkpẹ́yìn ọmọ ọlọ́run ọlọ́run lè jẹ́ orílẹ̀-èdè kú torílẹ̀-èdè bá pín lọ́la ń ò lòdì sí ń èso lóṣèlú o kẹ́yìn yorùbá tó bọ́ kò ní ogun torí pé ẹ mọ̀ nípa ti ń pè ní ògo ọwọ́ akẹ́nìkan tí ó tẹríba fẹ́nìkejì pé wọ́n lọ di gọ́fúnà wọ́n lọ di president wọ́n lọ di ohun gbogbo àwa mọ̀ pé àfi káfàdúrà àrùn orílẹ̀-èdè lọ kó rí bó ṣe yẹ kó rí kó lè dá bó ṣe yẹ kó dá ẹ̀mí ẹ̀yin tẹ́ lẹ́mìí ọlọ́run ẹ kégbe lákòókò yìí ká má wọnú ogun forty years láì rí ọ̀nà àbáyọ á sì dá fẹ́mi àtẹ̀yìn ẹ̀mí ọlọ́run sì wà tí sì ń sọ̀rọ̀ dàkókò yìí tó sì ń rí bẹ́ẹ̀ fáwọn èèyàn tiẹ̀ àánú kú o ọwọ́ ọlọ́run sì kú o tí wọ́n gan bá gbàgbọ́ wàá rògùn ọlọ́run àánú sì kú yóò dára fún ọ yóò yí ọ tó o bá ní kankan lọ fẹ́ béèrè tàbó o fẹ́ èrú ẹ̀mí yẹn bó o ní ṣe é béèrè béèrè lọ́wọ́ mi wọ́n kàn máa béèrè ẹ gbàdúrà fún mi ẹ gbàdúrà fún mi ẹ̀kọ́ mi ló mọ fẹ́ gbà fún gbàmú ọ̀ràn bá àwọn tó bá ní ọlọ́run tó sì gba ẹ̀mí ẹ̀ àní ṣàṣeyè àní ṣàṣeyè nù bíbélì ó ṣàṣeyè ó ṣàṣeyè gé ìyanu òní kò tó fọ́la láti dé èṣù dúró nípa àdúrà kò tó fọ́tunla ẹni bá gbẹ ẹ̀mí ọlọ́run òun lọ bọ́ ẹnikẹ́ni tó bá kún fún ẹ̀mí ọlọ́run ò fi ìfọ̀kànbalẹ̀ ìbá lówó ìbá àmọ́ lówó á fi ìfọ̀kànbalẹ̀ láyé ẹ̀ á dára fún ayọ̀ orógo ọlọ́run á fẹ́ ẹ̀mí mi jáde sáré ìnàgbò gba ẹ̀mí ọlọ́run kó kún fún agbára ẹ̀ jésù olúwa wa. agbára ọlọ́run agbára ọlọ́run ni. gbé kalẹ̀ fúnra rẹ̀ pẹ̀lú ọwọ́ agbára ẹ̀mí mọ́ láti tú àwọn òǹdè sílẹ̀ láti fún alá